السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá tí ó yà jẹ́jẹ́ tí ọlọ́run bá kọmọ bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbẹ̀dẹ̀ alkiyama a eléyìí tí a máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ níbi báyìí ẹgẹ́ bí kò ṣe pamọ́ fún ẹnìkọ̀kan wa náà òun náà ni àlàyé usulu sunna títí imamu ahli sunnati wal jama'a imam ahmad bin hanbal رحمه الله تعالى أبو عبد الله àwọn náà ni nǹkan tí a mọ́ ń gbìyànjú àti sàlàyé òun náà ni tírà usulu sunna àwọn ìpìlẹ̀ eléyìí tí ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó dúó lé lórí nítorí pé tí a bá sọ pé as-sunna eléyìí tí àwọn olùmọ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni al-Islam gẹ́gẹ́ bí ìkan nínú àwọn olùmọ́wá tí ó yẹ pé àwọn náà rìn lórí ìlànà imam ahmad rahimahullahu ta'ala al-imam al-barbahari ẹgbẹ́ bá yẹ sọ nínú sharhu sunna so nínú tíra náà wọ́n sọ wípé اعلم أن الإسلام هو السنة وأن السنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر ومن السنة لزوم الجماعة إلى آخر قوله رحمه الله تعالى وني لما ويبقى الإسلام أسي إسلام تنشي هو السنة أو ناني سنة wà anna sunnata hiya islam ó dẹ̀ lọ mọ̀ wípé sunna náà ni islam ìtumọ̀ rẹ̀ ni wípé islam náà ni wọ́n pè ní sunna bẹ́ẹ̀ náà ni sunna náà ni wọ́n pè ní islam wà la yaqumu ahaduhuma illa bil akhar wọ́n ní ìkanu méjèèjì kò sì lè dúró àyàfi kí ìkejì rẹ̀ kó dúó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìkanu méjèèjì alámarí kò lè dádúó kò lè dúó àyàfi tí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bá wà pẹ̀lú ẹ̀ ìjúmọ̀ ní pé la yaqumul islamu illa bisunna wà la taqumu sunnatu illa bil islam lè dúó àyàfi kó pé sunna ni ó gbé bẹ́ẹ̀ náà ni súnnà náà lè dúó àbíkọ́ jẹ́ pé islam ni ó gbé dúó méjèèjì nǹkan méjì ni tí ó ṣe yà pẹ̀lú ara wọn nǹkan kan náà sì ni méjèèjì mọ́tàlá ziman méjèèjì sọ́ra wọn mú ni so ló fi jẹ́ sí pé àwọn olùmọ̀ tán ti rí kọjá ìpìlẹ̀ tí mùsùlùmí gbọdọ̀ dúró lórí ká tó pè ní mùsùlùmí ìpìlẹ̀ tí yẹn gbọdọ̀ dúró lórí ká tó sọ pé islam wà lọ́dọ̀ ẹ̀ a súnnà ni wọ́n máa ń sábà ń pèrú àwọn tíra yìí òun náà ni sharh súnnà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ náà ni usulu súnnà yìí abdullahi ibn alimam ahmed rahimahullahu ta'ala àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà tí àwọn olùmọ̀ ẹni ìsáájú tí wọ́n ti kọ nípa usulu din nípa kí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tí yẹn gbọ́dọ̀ dé lórí kẹsìn yà tó lè lálàáfíà a tírà yìí a àwọn àwọn ọ̀rọ̀ ìtì síwájú eré tí ó jẹ ká ma pàtàkì nǹkan tí alimam ahmed rahimahullahu ta'ala tí wọ́n kójọ sínú tírà yìí òun náà ni kátà ń gbìyànjú àti pèwá sí àwọn ọ̀rọ̀ tí síwájú náà síwájú ká tó bẹ̀rẹ̀ sí máa ṣe àlàyé àwọn nǹkan tí imam ahmed rahimahullahu ta'ala tá kójọ papọ̀ sínú tírà yìí báwo la ṣe gbọ́dọ̀ gbàgbọ́ yìí rẹ̀ báwo ni nǹkan yìí báwo ló ṣe fẹ́ dòdòdó nínú gbésí ayé nìkọ̀kan wa báwo ni nǹkan yìí ṣe fẹ́ rinlẹ̀ nínú àdìsọ́kan wa síwájú ká tó bọ́ sínú àwọn àlàyé yìí afọ́gbọ̀rọ̀ sàlàyé àwọn ìtì síwájú náà tí ó jẹ́ kí agbágbọ̀yẹ ìdánpè ní àsúnnà nínú àwọn alámàrí tí a sàlàyé ní a ti sàlàyé fún wa nípa atharu Uh, abdullahi bin mas'ud radiyallahu anhu bákaná atharu abdullahi bin abbas radiyallahu anhuma tí àwọn méjèèjì ń sọ fún wa nípa pàtàkì ìmá tẹ̀lé súnnà àti pàtàkì àti ewu tí ń bẹ ń bí kí a máa ṣe bídá àti pàtàkì jíjìnà sí bídá tí àwọn àfáwà méjèèjì tí wọ́n ń sàlàyé fún wa nínú àwọn afáwà ilé tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn eléyìí tó ń sàlàyé fún wa bí àwọn sálàfù salih àwọn ẹni ìsáájú àwọn ẹni rere àkọ́kọ́ nínú al-umma yìí bí wọ́n ṣe lákòólé kan súnnà tó bọ́dẹ̀ ṣe máa ń jìnà sí bídá tó kálẹ̀bá ma pàtàkì ìjẹ́pè ní súnnà gbogbo ẹnikẹ́ni tá bá fẹ́ pè ní ahlu súnnà wal jamaa irú ẹni báyìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́rọ̀ máa àwọn bídáàrí inú àwọn nǹkan tó jẹ́ sí wípé ó mọ́ yóò yẹ jáde kú nínú ìjẹ́ ahìlùsúnnà ni a sọ pé ẹni yẹ oníbídá ni òun ṣe ahìlùsúnnà nítorí pé kíni nítorí pé kò jẹ́ni tó dìrọ̀ mọ́ súnnà kò sì jẹ́ni tó jìnà sí bídá nítorí pé ìmá ṣe bídá ìmá mú yẹ jìnà sí súnnà ni kò yẹ bá ní sí ṣùgbọ́n ẹnikẹ́ni tó wá fẹ́ jẹ́ ahìlùsúnnà ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó jìnà sí bídá kò yí bá ní sí yìí nítorí ẹ̀lú jẹ́ pé ìkànnà wọn sálàf ó ní àwọn èèyàn wọn ní dábídá kan lẹ̀ illa taraku mina sunnati mithlaha àfikọ́ jẹ́ sí wípé irú tó jọ nǹkan ẹ̀ nínú súnnà ó gbèjù sílẹ̀ tí ẹ̀ bá ti lè dábídá kankalẹ̀ báyìí

lọ́bìjápá àwọn èèyàn lam yuhdithu bid'atan illa taraku min as-sunnati mithlaha wọn ní dábídá àkàkalẹ̀ láyé àbíkọ́ jẹ́ pé irú ilé ìtọ́jọ́ nínú súnnà ó gbé jù sílẹ̀ wọ́n gbé nǹkan ya jùlẹ̀ ni kò yíba ní sí so a lọ́bìjápá àwọn olùmọ̀ wọ́n ni wa min sharril bid'a annaha nínú ewu àtàbúrú tí ń bẹ fún bídá ní pé ó máa ń pa súnnà ni ó máa ń pa súnnà òun ni tẹbá wo ọ̀rọ̀ nípa tẹ̀sùbá nísìn ẹ̀rí wípé tẹ̀sùbá yìí ó ti pa súnnà ká máa fi ọwọ́ sí àbíkìrí ó ti pa má àwọn èèyàn lára ló fi jẹ́ pé tẹbá ń pè àwọn èèyàn sí wípé ẹ máa lára tẹ̀sùbá ní nǹkan táwọn bá sábà so láti gbà tó wọ́n ti dávida àtẹ̀sùbá alẹ́ yìí táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa ṣe táwọn tí nǹkan yìí dẹ̀ ti jẹ́ pé ṣèkọ́n di sí lọ́sọ̀ fáwọn èèyàn ohun lé ká fọwọ́ sí àvíkìrí tọ́jẹ́ súnnà gangan ló ti nira fáwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tí bá ni ẹ́rí pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ò ní so yóò fi nǹkan yìí yóò fi pààrọ̀ súnnà kama fọmọ́ní kàfẹ́ zikiri ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó yẹ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ sí pé tẹ́ẹ bá ti lè bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ́ẹ̀fì kò sí yọ́gbà súnnà lọ́wọ́ yìí so yíra ìsìn so nínú àwọn àwọn ẹni ìsájú tí wọ́n jẹ́ àwọn sálàfù wa àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìsájú nínú al'umma yìí tó jẹ́ nire ìkan nínú wa òun náà ni àfáwà Umar ibn Abdul Aziz Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala ìkan nínú àwọn aláṣẹ mùsùlùmí ni ìkan nínú àwọn tó yẹ sí pé wọ́n jẹ́ aláṣẹ fún àwọn mùsùlùmí ní àsìkò tiwọn òun náà ni àfáwà Umar bin Abdul Aziz so khalifa ni wọ́n kò yẹ báyìí sí a òun ni wọ́n jẹ́ fún al'umma ní àsìkò wọn ọlọ́wọ́ bá rí kẹ́lá dẹ̀sánú wọn débi wípé àsìkò khilafa wọn àsìkò tí wọ́n jẹ́ olórí fún àwọn mùsùlùmí gbà yẹn ìtàn ìsìláàmù yí kàkọọ́lẹ̀ wípé àsìkò yẹn ni déédé pọ̀ jùlọ Umar bin ọlọ́wọ́ bá lè gẹ́ láti wọ́n ṣe kò ń gẹ́ púpọ̀ ara àwọn àrọmọdọ́mọ àfáwọn Umar ibn Khattab náà ni wọ́n ni Umar ibn Abdul Aziz gẹ́gẹ́ bí bàbá wọn náà Umar ibn Khattab radiyallahu anhu gẹ́gẹ́ bó jẹ́ pé mala al-ardu adlan àwọn náà fi dédé wọ́n fi kárí gbogbo orí ilẹ̀ bí àwọn ẹni sáájú wọn bí Abubakar ní Siddiq bí Umar ibn al-Khattab bí Uthman ibn Affan bí Ali ibn Abi Talib àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ́ bí wọ́n ṣe ṣèjọba wọn tí wọ́n fi déédé kárí orí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àfáwà Umar ibn Abdul Aziz àfáwà Umar ibn Abdul apákan àwọn òṣìṣẹ́ wọn àwọn tí Umar ibn Abdul Aziz tí wọ́n gbé iṣẹ́ ìdarí ìlú lé lọ́wọ́ wípé ẹ̀yin wọ̀nyí òun lẹ́mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú mi níbi ìdarí ìlú ẹmọ báyìí mójútó orú àwọn àlámọ̀ rí báyìí ọmọ bá fi mẹ́hẹ àwọn ìmọ̀lù wọn àwọn òṣìṣẹ́ wọn ìgbà wọ́n ṣe wàsíyà fún kẹfẹ́ gbé ipò kan léyàn lọ́wọ́ kẹ a máa sọ àsọtẹ́lẹ̀ wà sí ìyà tí ó máa tẹ̀lé kẹwàá sọ fún pé àwọn nǹkan yìí ló gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn òfin tó gbọ́dọ̀ máa tẹ̀lé rẹ̀ nínú wà sí ìyà òun ni pé afọ́wà mẹ́rùn-ún àti sọ pé òsì kẹbi taqwa Allah àkọ́kọ́ wà sí ìyà àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ tí máa sọ fún ọ tó máa tẹ̀lé lórí Allah ìpayọ ba òsì kẹbi taqwa Allah mo ń sọ àsọ tẹ́lẹ̀ fún ọ wíwé kan jẹ́ ni tí ó ma páyọ ọlọ́run ba nítorí pé ìjẹ́ olùpáyọ ọlọ́run ba ìmọ̀ ìnítàkọ́wà ìnípáyọ ọlọ́run ba ohun lè yóò fi darí àlámẹ̀rí àwọn èèyàn lè yóò dẹ̀ fi ṣe ẹ̀sìn yìí gẹ́gẹ́ bọ́lọ́ọ̀bà lè káyìí tẹ́kẹ̀ yẹn ṣe lè yóò fi jẹ́ ni tí gbogbo tọ́lọ̀ọ̀bà lè kẹ́lá pààyàn láṣẹ lè yóò fi máa ṣe gbogbo tọ́lọ̀ọ̀bà lè kíyà jìnà sí lè yóò fi jìnà sí kò yẹ́ bá ní mo ń sọ àsọ tẹ́lẹ̀ fún ọkọ̀ jẹ́ ní ṣọ́pàá ọlọ́run ba wal iqti sọ́dí fi amri wal iqti sọ́dí fi amri kó dẹ̀ jẹ́ ní tí ó máa ṣe iqtisad nínú àwọn alámàrí ọlọ́run ba kí mẹ́ pè ní iqtisad ìyẹn ni pé kó jẹ́ ní tí yóò wà ní fi amri nínú alámàrí ẹ̀sìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa sàṣejù kọ́ ma ṣe tayọ ibi tọ́lọ̀ ọba àríkẹ́ríká ṣe dé bọ́yá níbi ìdájọ́ tó ma gbé láwọn èèyàn lórí ni àbí níbi àwọn alámàrí ẹ̀sìn tó ma kọ̀dámà síwájú ọlọ́run ọba tí wọ́n náà fún ọ̀rẹ́ ọmọ ti síwájú ọlọ́run ọba ni láì ti pó fi bá èèyàn lò tẹ́gbẹ́ láàrin wa àtọ́lọ́run ọba ni ó gbọ́dọ̀ máa sàṣejù mẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ máa sàṣètò tó bá sọ pé iqtisad ọjẹ́ àkótán ọ̀rọ̀ fún kíyàn má ní kíní o kíyàn má ní zolówù kíyàn má ma sàṣejù ó sì má ní jàfà kọ́ ma sàṣètò kíyàn má ní ìtọ́rọ̀ kó dẹ̀ má ní tẹ̀fúrí kíyàn má láṣejù kó dẹ̀ má láṣètò tó ní amri ìkẹ́lẹ̀ kejì ní pé kọjẹ́ ni tí ó wà níwọ̀ntúnwọ̀nsì nínú àlámàrí ẹ̀sìn Ọlọ́run Ọba ó ní wattiba'i sunnati rasulihi sallallahu alaihi wasallam ẹ̀kẹta nù wàsíyà tí ma ti fún ọ ó ní pé kó jẹ́ ni tí ó ma tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam wattiba'i sunnati rasulillahi sallallahu alaihi wasallam wattiba'i sunnati rasulihi sallallahu alaihi wasallam jẹ́ ni tí ó ma tẹ̀lé sunna nabi wa tarki ma muhdithun wàsíyà ẹlẹ́ẹ̀kẹ́ni ni pé tarku ma ahdathahu al-muhdithun gbogbo àwọn in tí àwọn aládádálẹ̀ bá dálẹ̀ gbé nǹkan ẹjù sílẹ̀ àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn asnaf orísìírísìí ni àwọn àdìsọ́kàn kan bẹ̀ tó jẹ́ sí pé àdádálẹ̀ àdìsọ́kàn wọ́n dá àwọn àdìsọ́kàn ilẹ̀ lẹ́yìn tánàbí kútọ́ ni ẹgẹ́ bí àdìsọ́kàn àwọn khawarij àdádálẹ̀ ní ẹ̀sìn ni ẹgẹ́ bí àdìsọ́kàn àwọn ọ̀dàríyà àdádálẹ̀ ní ẹ̀sìn ni ẹgẹ́ bí àdìsọ́kàn àwọn rawafid àdádálẹ̀ ní ẹ̀sìn ni ẹgẹ́ bí àdìsọ́kàn àwọn murji'a àdádálẹ̀ ní ẹ̀sìn ni ẹgẹ́ bí àdìsọ́kàn àwọn jabríyà àwọn karramiyya bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀tẹ́zílà gbogbo àwọn àdìsọ́kàn yìí àdádálẹ̀ ní ẹ̀sìn ni jìnà sí gbogbo àwọn kan wọ̀nyí ló fi jẹ́ sí pé Sheikh Sa'id Raslan Sheikh Sa'id Sheikh Raslan Sheikh Sa'id Raslan Sheikh Sa'id Raslan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala eh no Sa'id nan Sheikh Sa'id Raslan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala ìgbà tó ń ṣe ṣẹ́ṣù òṣèlè súnnà tán ṣe ṣẹ́ṣù ẹ̀ òṣèlè súnnà tán sàlàyé wọ́n sọ̀rọ̀ kan nínú àtírà wọn ọ̀rọ̀ yẹn ni pé wọ́n ní ẹ̀tọ́ ń pè ní sàlàfíyà ẹ̀tọ́ ń pè ní ìmẹ́rin ojú ọ̀nà àwọn sálàfí òun náà ni kíyà máa tẹ̀lé àwọn ashabu rasulillahi sallallahu alaihi wasallam kíyà máa tẹ̀lé àwọn sahabi annabi sallallahu alaihi wasallam bákanáà wa àyáni tabi'in wa àyáni tabi'in bi ihsan àti àwọn àwọn àwọn kan pàtó nínú àwọn tabi'in àwọn tí wọ́n tẹ̀lé orípa àwọn sahaba pẹ̀lú dáadáa nínú àwọn tabi'in ká àti àwọn tí wọ́n àtàwọn tó tẹ̀lé wọn náà àwọn tó rojú ọ̀nà wọn bẹ́ẹ̀ kíyà máa rojú ọ̀nà àwọn àìmọ́tù dìí mímọ́n ṣúhìdáláhù bil imama kíyà máa rojú ọ̀nà àwọn asájú ẹ̀sìn yìí àwọn àgbàfà nínú ẹ̀sìn yìí àwọn tó yẹ sí pé wọ́n jẹ́rìí lé wọn lórí pé asájú ni wọ́n nú ẹ̀sìn àwọn tó tó jẹ́rìí wọ́n jẹ́rìí lé wọn lórí pásájú ni wọ́n ní ẹ̀sìn kí ẹ̀mà rojú ọ̀nà wọn àwọn wọ̀nyí àwọn tó ẹ́sì pé ẹ̀rífà ẹ̀rífàmọ̀ṣà ní him fi dì àwọn táa mọ̀ bí wọ́n ṣe tóbi tó nínú ẹ̀sìn yìí látara gbìyànjú tó wọ́n ṣe sínú ẹ̀sìn dédé nínú ẹ̀sìn àwọn wọ̀nyí wàtàlákọ̀ náàsù kalamahum khalafan an salafi káwọn èèyàn rẹ̀ sí ma gba ọ̀rọ̀ wọn níbi tọ́rọ wọn tí ó dúó dédédé wọ́n ń gbà látọ̀dọ̀ àwọn tó sáájú wọn àwọn ẹni tó wá lẹ́yìn wọ́n bí lákọ́bín ghairi mọ̀díyìn yàtọ̀ sí àwọn tó yẹ pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú yàtọ̀ sí àwọn tó yẹ pé wọ́n ti lẹ wọ́n lẹ bídá àmọ́wà tó yẹ pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú àwọn ìròyìn tí ó dá gẹ́gẹ́ bí àwọn khawarij wọ́n gẹ́gẹ́ bí àwọn khawarij ibi tí mo lọ nìyẹn wọ́n ni dúnà man rúmìyà bí àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú àwọn oríkì tí ọ̀dá tí wọ́n dẹ̀ lẹ́bí dá àmọ́ra gẹ́gẹ́ bí àwọn khawarij àtàwọn arrawafil àti àwọn murji'a àti àwọn jabriya àtàwọn ja'miya àtàwọn jahmiya àti àwọn mu'tazila àti àwọn àwọn karramiya àtàwọn tó jọ bí irú wọn báyìí so eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tí ó bá jìnà sí àwọn wọ̀nyí irú ẹni báyìí ó ti jìnà sí àwọn tó jẹ́ sí wípé àwọn ó ti jìnà sí àdádálẹ̀ àwọn aládádálẹ̀ nínú ẹ̀sìn nìyẹn bẹ́ẹ̀ nínú àwọn àdádálẹ̀ tán dálẹ̀ nínú ẹ̀sìn náà òun náà ni àwọn àdádálẹ̀ nínú àwọn iṣẹ́ tí a ń borí kèríkì ara ṣe yàtọ̀ fún iṣẹ́ tí ó iṣẹ́ àdìsọ́kàn àwọn iṣẹ́ oríkèríkì ara so àfáwà Umar bin Abdul Aziz ó ń sọ fún ìka apá kan nínú àwọn ìkanlú àwọn tó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ báyẹn pé wàtàrkì ma ahdathahu al-muhdithuna ba'dahu fima jarat bihi sunnatuhu nǹkan tí àwọn aládàdálẹ̀ dálẹ̀ yà nabi sallallahu alaihi wasallam jẹ́ ni tí ó jìnà sí wà kú fún nẹ́tàbù gbogbo nǹkan tó yẹ sí pé súnà nabi ti gbogbo nǹkan tó yẹ pé àwọn ẹni ìsáájú wọ́n ti tó wa lórí ẹ̀ pẹ̀lú ìlànà Nabi sallallahu so káwọn èèyàn wá máa dá nǹkan mí ilẹ̀ tó yàtọ̀ sí irú nǹkan yìí lam yabtadi' insanun bid'atan jẹ́lọ mọ̀ wípé èèyàn ní dá bídí àkánlẹ̀ nínú ẹ̀sìn إلا قدم لها قبلها ما هو دليل عليها وعبرة فيها أيابكونا ما لي أمريكا تيوم أموا lórí bídá yìí láti fi lè gbé bídá yẹn lẹ́sẹ̀ láti fi lè pègbè sí bídá yẹn Umar ibn Aziz ló sọ báyẹ̀wò lásìkò Umar Aziz olóòsọ fún ìkan náà òjìṣẹ́ rẹ̀ báyẹ̀ ilọ́mà wípé àwọn èèyàn ò ní ma ẹnìkan ò ní dábídí àkànlẹ̀ láyé àbíkówó náà ní ẹ̀rí kan tó lọ ma múwá láti lè láti lè pùgbò sí bídá rẹ̀ wà ibratun fiha òun náà sì ma ní àwọn àríwòye nínú bídá yẹn pé àtàbáníkàwò ah, nǹkan tó fàtà fi dárú kaba ilẹ̀ rẹ̀ tàbáníkàwò nǹkan ìlọ́fàtà fi dárú kaba yóò ma láwọn àríwòye kan tóun náà fi ń ṣe gíní tóun náà fi dábídà ẹlẹ̀ fàílẹ̀ ìkàbìlì zoomi súnnà ó ní ọdọ̀ ọ̀rọ̀ yà lórí rẹ kó jẹ́ ni tí ó dùn ní ma súnnà fàílẹ̀ ìkàbìlì zoomi súnnà tí fa'inna laka bi idnillahi súnnà pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọba òní ó mú ọlà kúò níbi kọ́ ma rí ojú ọ̀nà tọ́lọ̀ọba àríkẹ́lọ́fẹ́ gbogbo ẹnikẹ́ni tó wá dé onímọ̀ súnnà irú ẹni báyìí ti ní isman yẹ yẹ ni pé a ti sọ ẹni yẹ kú òmìnbí kó sàtìsẹ́ inú ẹ̀sìn nítorí ní tí ò ní jẹ́ kó sàtìsẹ́ ni pé ẹni tí ń tẹ̀lé màásùmù ni ẹni tí ń tẹ̀lé ẹni tí ó sàyíṣẹ́ ẹni tí ó sí ẹ̀sìn ọlọ́ọba ṣe ni torá nàbí sallallahu alaihi tó bá bẹ́ ládìsọ́kẹ̀ àdìsọ́kẹ̀ ẹni tí ọ̀ láti ṣe ní ọmọ ẹni onílà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá bẹ́ sọ̀rọ̀ járe lẹ́nu ọ̀rọ̀ ẹni tí ọ̀ láti ṣe nú ẹ̀sìn yọ́ ma kọ́ sí tó bá bẹ́ ṣe iṣẹ́ kan nú ẹ̀sìn sallallahu alaihi wasallam irú ẹni báyìí ẹni tí ń tẹ̀lé ẹni tí ìlànà tí ó dẹ̀ máa rìn ìlànà àṣìṣe ni ìlànà tí è sẹ́sìn tán pè lẹ́sìn ni sọ́rọ̀ bí jẹ́ pé wọ́n rẹ̀ bìlá sí sọ fún wípé fa iná hù lákàbí ìdínláyọ̀ ẹ̀ṣùmọ̀tún nítorí pé ìdúnímásúnnà o ní ó máa jẹ́ ìsọfún ọ pẹ̀lú yọ̀nda ọlọ́ọ̀ba o ní ó máa jẹ́ ìsọfún ọ kú omi kọ ọmọ sẹ̀sìn tọ́lọ̀ọ̀bà ní kẹlọ́ واعلم أن من سن السنن قد علم ما في خلافها من الخطأ والزلل والتعمق والحمق dẹ̀lọ́ ma wípé ẹni tó la ìlànà súnnà ta ń pè yí sí ẹni tó la ìlànà súnnà yí kalẹ̀ òun lẹ́n tó yẹ pé ó ti nímọ̀ nípa in tí ń bẹ nínú ó ti nímọ̀ nípa in tí ń bẹ nínú ìyàtọ̀ sí súnnà ó ti nímọ̀ nípa burú tí ń bẹ ń bí kéèyàn máa ṣe nǹkan tó yàtọ̀ fún súnnà anẹ́bì tó la ojú ọ̀nà yí kalẹ̀ ó nímọ̀ nípa aburú tí ń bẹ́ bí kíyàn máa rí ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà yẹn ó nímọ̀ nípa àṣìṣe tí ó ma bá gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe nǹkan tó yàtọ̀ fún súnnà ó ti nímọ̀ nípa ìmá sàṣẹ́jù tí ó ma bá gbogbo ẹnikẹ́ni tí bá ń rìn lànà tí yàtọ̀ fún súnnà ó nímọ̀ nípa agọ̀ tí ó ma ṣẹlẹ̀ sí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe tó yàtọ̀ fún súnnà olóbi jẹ́pá nẹ́bí sallallahu alaihi wasallam gbé ìlànà ìkalẹ̀ kálẹ̀ bá kúò níbi àṣìṣe kálẹ̀ bá kúò níbi ìmọ̀ sàṣe jùnú ẹ̀sìn kálẹ̀ lè wa'lam أن من سن السنن قد علم ما في خلافها من الخطأ والزلل والتعمق والحمق فإن السابقين عن علم وقفوا قل أواني ساجوا أواني ساجوا عن علم وقفوا إما نواجوا للوري wọ́n sórí àyìmà kan lórí ẹ̀sìn wọn nítorí ẹ̀jẹ́ pé afẹ́ká máa tẹ̀lé wọn nítorí pé kí ni o an ilmin waqafu ìmà bákan náà àgbọ́yé àti ìrìnà eléyìí tó ṣe kíni eléyìí tó mú bèrèbèrè àgbọ́yé àti ìrìnà eléyìí tí ó clear òun ni wọ́n dúó lé lórí ó ní wàkánù hum aqwa ala al-bahthi wa àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní ìkápá jùlọ wọ́n ní ìmọ̀ jùlọ wọ́n dẹ̀ ní ìgbìyànjú láti ṣe research nínú àlámọ̀rí ẹ̀sìn láti ṣe research pé káwọn náà gbé nǹkan kalẹ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn tán lè fi ṣe báṣù ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n lè fi ṣe gbìyànjú nínú ẹ̀sìn láti mú nǹkan mẹ́wàá tó ń ti bẹ́ẹ̀ wà lámìyàn báṣù àwọn sọ̀hábà wọn ṣe báṣù kankan dèdè tí ànábì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún wọn wọ́n tẹ̀lé àwọn ò ṣe research láti mú nǹkan mẹ́wàá pẹ́ta bá ní káwò ń sí àsìkò táwa wà yìí àbùkátà pé káwa náà ká ṣe nǹkankan tí ó mú ìsìláàmù gbèrú àwọn mọ̀ yí pé kò sí nǹkankan tó lè mú ìsìláàmù dàgbàsókè kò sí nǹkankan tó lè mú ìsìláàmù rárán àfi ká máa tẹ̀lé ìlànà Nábì sallallahu alaihi wasallam eléyìí báyìí ni àwa fi yàtọ̀ sí wọn gbogbo wa ní sí tàbábẹ́ ṣe ìsìláàmù sí a mọ̀ ronú ọ̀nà tá a lè gbàgbé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lá àwọn fẹ́ dáwọn èèyàn padà sínú ẹ̀sìn lónìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tí ò bá máa kágbìyànjú máa sàlàyé ilé ìfún wọn sí kalọ̀mọ̀ wípé mo fi ọlọ́wọ́ bá tó dá ẹ̀mí mi mo fi búra kò sí nǹkankan tó fa tí wọ́n ń wá ìgbàlà lọ síbò mí abẹ́bí fàún padà sí ní ọ̀sìn pé ká lè sọ fún ọ wípé ń tẹ́ ń wá lọ síta ẹ̀ o àwa náà ní lọ́wọ́ sẹ́gbẹ́ka tó bí àndásà látúlẹ̀ nìyẹn ìròrí ìgbìyànjú pé àmọ́ mùsùlùmí tó sọnù bó láì fẹ́fà wálé àwọn a ma lùlù kọ nínú ẹ̀sìn kí ló bí ìròrí yẹn ní tó bí ìròrí yẹn ni pé ah, àwọn ọmọ wọ́n sì wọ́n ti ń gbádùn wọ́n fi ìlú àtijọ́ wọ́n fi ń kó wọn lọ ẹjọ́ wa náà fi ìlú àtijọ́ kájú kó wọn padà gbogbo ìlànà tó ń kálukú dálẹ̀ lónìí ìlànà wípé ẹgẹ́ bá ti ń sọ lẹ́nu o ẹlòmí inú wọn irọ́ ní ń pa o ọfẹ́ máa pàwó sẹ́kì ara rẹ̀ ní o gbogbo àtàlátù jẹ́ rí tọ́pọ̀lọpọ̀ wọn dálẹ̀ yẹ tọ́pọ̀lọpọ̀ wọn dálẹ̀ yẹ ókè tó bá jẹ́ pẹ́ ẹbẹ́ fi máa pàwó yẹ sínú ẹ̀sìn ni ẹyọ kan ti tó àtàlátù kan ti tó kí wọ́n gbárùkù tí lórí tó fi jẹ́ sí pé ó ń kálukú yí tẹ bá ti kéwú súkẹ́súkẹ́ báyìí kéwútẹ́ gbọ́yé náà kéwútẹ́ mọ̀ náà tẹ́ bá ti lè kéré ráì ẹjẹ́ lọ sí pẹ́lọ ẹ̀yìn lọ kó jọjọ ní ẹbẹ̀rẹ̀ àsàlátù ẹmọ wá ta pure water five naira fáwọn èèyàn ní 50-50 naira ìjáàbù 500 naira ẹmọ tàfún wọn ní 2500 ẹ̀dàkùn business wo ló pè tó báyìí ìjábù ká fún 100 naira kí ẹ máa ta gbogbo èèyàn tí bá dẹ̀ wọ́n sàlátù yẹn pátá wọ́n gbọ́dọ̀ rajábù yẹn torí uniform ni tó ikú wọ́n tẹ́ okùn àsàlátù wọn sí ìjábù wọn lẹ́yìn kódà ìkẹ́mbẹ̀ tí mo rí láìpẹ́ wọ́n tó ya fọ́tò ẹni tó ní àsàlátù yẹn síbi ìjábù yẹn lẹ́yìn tí wọ́n tẹ́ ọkọ̀ rẹ̀ síta yóò sì ní bí wọ́n ṣe rán kò

kò ibá nìdí sọ́lọ́wọ́ bó sàánà wa kí mẹ́fà mẹ́bẹ̀ ni pé ṣẹ́rá wọn sọ̀hábà àwọn ò máa gbìyànjú àti wò pé ọ̀nà wo la fẹ́ gbà fa àwọn èèyàn padà sínú ẹ̀sìn nígbàtí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa yẹ gẹ̀rẹ̀ fóònú ẹ̀sìn bẹ́ẹ̀ làwọn sẹ́là wọ́n kí ń wò pé ọ̀nà káwa náà gbìyànjú káwa náà gbìyànjú ká gbé kan kalẹ̀ hmm. ètò ọmọ tẹ̀lé ni pé báwo ni wọ́n ṣe ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam bọ́pọ̀lọpọ̀ wá ṣe ń ṣe é sí yẹ ló fi jẹ́ pé tẹ bá padà sínú afẹ́rù Abdullahi ibn Mas'ud tí mo kà wàláyà àwọn kí níyàn ó pàtàkì gẹ́ tíyàn bá ti lè gbọ́yé kí ní Abdullahi ibn Mas'ud sọ ó ní Abdullahi ibn Mas'ud sọ wípé ó ní inna naqtadi wala nabtadi àwa sọ̀hábà naqtadi àwa mọ́ ń tẹ̀lé lánàta bá ń lẹ̀ ni wàlá nàbìtẹ́dì à kí ń bẹ̀rẹ̀ nkẹta látọ̀dọ̀ tiwa kọjẹ́ pa wàlá dánkà yẹ bẹ̀rẹ̀ hmm. nàkùtẹ́dì wàlá nàbìtẹ́dì wànàtẹ́bìíwú wàlá nàbìtẹ́dìíwú àwádẹ̀ mẹ́ ń tẹ̀lé lánàá ní àwa òfin dábídé alẹ́ wàlá nàbìlà mata masakna bil asar àdẹ̀lẹ̀ sọ́nù láíláí tàbá ti ń gbá in tí ó lápa látọ̀dà nabi sallallahu alaihi wasallam wàlá nàbílá mẹ́ta masakna bil afar mo ní afaru yìí a bá nínú ṣarhi wusuli sunna alimamun lalaka'i ní page 105 tàbátún lọ sí page 104 nínú tíra yìí na bákaná a tún bá ń bẹ̀ tí abdullahi bin rasul tó sọ wípé ittabi'u wa la tabtadi'u wa qad kufitum ẹ máa tẹ̀lé lánàá tẹ́ bá ní àwọn ẹni ìsáájú ti tó yín lẹ́ni tẹ́mà wò kọ́ sí wọ́n ti tó yín ní gbogbo tẹ́ bá fẹ́ ṣe nú ẹ̀sìn wọ́n ti tó yín láti wájú tẹ́mà wò kọ́ sí ẹgbẹ́gbẹ̀ kankalẹ̀ mẹ́dà kankalẹ̀ bẹ́ẹ̀ náà ni afọ́ Abdullahi ibn Abbas nínú al-Ibanatul Kubra títí Ibn Battah asaru kan náà mẹ́ta wọn gbà wọn bẹ́ tí Abdullahi ibn Abbas sọ wípé alayka bil istiqama ọdọwọ́ rẹ̀ kó ó jọwọ́ rẹ̀ kó dúó dédé alayka bil istiqama dúó dédé bákanáà kó dẹ̀ máa tẹ̀lé wattabi al-amr al-awwal kó dẹ̀ máa tẹ̀lé alámàrí àkọ́kọ́ wala tabtadi ó gbọ́rọ̀ dávidé alẹ́ kò rí bá ní àwọn salaf wọ́n máa ń tẹ̀lé lánàá àwọn ẹni ìsáájú ni wọ́n kí ń dá nǹkan kan látọ̀dọ̀ wọn kò yíba nítì láyé yọ́ táwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ sí máa gbé àsàlátù kalẹ̀ àsàlátù ọjọ́ sunday kalẹ̀ ẹ̀rí wípé wallahi aburú tún káburú fáwọn mùsùlùmí ni náà aburú ó tún kún aburú fáwọn mùsùlùmí ni nítorí wípé gbogbo ọmọ tẹ́ fi jó pàpadà níbi ọmọ tán fi jó gbé lọ tẹ́ fi jó pàpadà apẹmọ́ nínú ńlá àṣínú lásánẹ́rin wallahi okùn ẹmọ́ náà lẹ́mọ́ lọ because ìjó náà ti gbé lọ ìlú àtijọ́ lẹ́bí gbọ́lọ ẹ̀yí ìlú àtijọ́ gbé padà káwọn tọ̀wọ́n bá tún lọ lùlù yẹn lọ́nà míì tó tún lù ju ti lọ yóò tó sọ̀rọ̀ àrà síbẹ̀ ó dìgbà tẹ́ ìrìnà bá tún lọ kọ́ ìlú míì tó tún lù ti wọn lọ ẹ̀yí ló tún fa padà ẹ máa fi ìlú àtijọ́ ẹ ó bá ti ń dò sí ẹ máa fi gbámọ síra yín torí ìgbà tẹ́ ìlú àtijọ́ gbà wọ́n nìsìn táwọn tọ̀wọ́n bá tún lùlù míì tẹ́ yí lù padà tẹ́ ti yí ijó padà tẹ́ yí orí padà tó bá tún lù ti yín lọ ṣẹ̀gbọ́n tó rẹ́ síbẹ̀ ẹ̀yí ló tọ̀rọ̀ kọ́ ìlú míì àtijọ́ míì tó tún bí ti tiwọn ẹ dákun ṣé ń gbà tí àwọn àwọn àlú àtàwọn àfáyẹsìn tó fẹ́ pé àwọn èèyàn tó ti tó ti sọnù padà ṣé ìlànà tí wọ́n ìlànà táwọn ẹni àánú fi pè wọ́n náà làwọn náà fi pè wọ́n padà ní àbílànà ẹni sáájú so eléyìí báyìí kò lè sóre kankan bẹ̀ fáwọn èèyàn níparí àbí ọjọ́ ti lọ àbí náà níparí àfáwà kílẹ̀ ń pè àfáwà Umar ibn Abdul Aziz rahimahullahu الله تعالى bọ́rọ̀ yẹ lọ وني ni a wàkọ́lá na múkè هم ní على hum ولم alẹ́lbáfí wà lámì ọ̀páfí àwọn wàyí ni wọ́n ní ìkápá jùlọ wọ́n lágbára láti ṣe research láti mú nǹkan tuntun wá nú ẹ̀sìn wà lámì ọ̀páfí tó ń ti bẹ́ẹ̀ wallahi wọ́n ṣe báfí wọ́n àti research àti mú nǹkan tuntun wá nítorí kí wọ́n mọ̀ wípé ọlọ́run bá òbùkátà káwà fúnra wá tẹ̀sẹ̀ dá ìlànà tuntun ní ìkalẹ̀ nǹkan tọ́nà ọba àdékẹ́lá fẹ́ ni pé ìlànà tánẹ́bí rìn yẹn gẹ̀rẹ̀ náà bá fẹ́ kárìn tí ó lágbọ́dọ̀ máa wádìí ṣùkọ́nà ọba àdékẹ́lá kó dáhùn kó sàárẹ̀ nìkọ̀kan wa ṣùgbọ́n sọ̀hábà bí wọ́n ṣe rí nìyẹn so àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọ́n jẹ́ tó yẹ sí pé wọ́n máa gba tító pẹ̀lú kíni o pẹ̀lú ìlànà tánàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ máa gba pẹ̀lú nǹkan tí àwọn sálàfù sọ́lì tán lórí ẹ̀ bákanáà ibn Aun ona sọ rahimahullahu ta'ala oni rahimallahu rajulan wọ́n bá kọba mẹ́kẹ́ ẹnìkan kọba mẹ́kẹ́ ẹnìkan ní yẹ́ sí pé lázima hadhal amr hadhal asaro tó dúní ma ìlapa yìí tó dúní ma ìlànà tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà àtànàbí sallallahu alaihi wasallam yìí gbogbo ẹnikẹ́ni tó bá dúní ma lànà yìí kọ́nà kọba mẹ́kẹ́ wà radiya bihi tó dẹ̀ yọnu sí tó yọnu sí tọ́mà ìpé ìlànà náà lálẹ́ rẹ̀ tọ́lọ̀wọ́ bá ìlékẹ́lá tí yóò fi dá gbogbo tó nù wá padà nínú Islam tí ó fi dá padà fún àtọ́ yọ́nú sí bẹ́ wàí ni stafkọ́láhú wọ́stàbtọ́ahù kódà kọ̀bá ma rí ìlànà onílànà nira láti rìn kọ̀bá sì ma rí pé yóò mú wa pẹ́ lójú tí ẹ̀kọ́ ma wó pé kí ní yóò pẹ́ tàbáníká ma rìn ìlànà yìí nǹkan pẹ́ kó tó padà ẹ̀ ṣe já gbé nǹkan mí kalẹ̀ tí lágbára owó púpọ̀ kọ̀bá ma rò lọ́dọ̀ lọ́ka ara rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti gbogbo méjì ń rò yìí tó ti bẹ́ wọ́n já ẹ̀mí ara ẹ̀ lógo ọwá yọnú sí ìlànà wọn sọ̀hábà pé òun náà ni lànà kẹta lérè dáàbí padà rí àṣeyọrí àti àbájáde tó dá nínú àlámọ̀rí ẹ̀sìn yìí bákan náà tó dẹ̀ dún ní mẹ́ ìlànà yẹ tí ó gbé lànà yẹ kalẹ̀ gbogbo ẹni tó bá rí báyìí kọ́lọ̀bà ní kákọ́dá nǹkan bá mi kẹrù èèyàn báyìí ṣe lè báyìí ìdí ìlànà láǹfàdá àti dúó sí lónìí inṣá Allah ta'ala eléyìí báyìí náà ó tó ń jẹ́ àlékún lórí wípé agbọ́dọ̀ ṣe kíní o agbọ́dọ̀ jẹ́ni tí ó dúní mẹ́yìn lànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ agbọ́dọ̀ dúní mẹ́lànà yẹn ni òun láàfin máa jẹ́ ahlùsúnnah wal jama'a òun láàfin máa o ahlùsúnnah wal jama'a gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa súnnà ẹgbẹ́ bá yẹ sàlàyé kò yẹ bá ní sábẹ́ lọ́wọ́ bá ní kẹ́lá kọlọ̀bà kí ó dákùn fún sàlọ́lì kọkawa lórí islam ilé tó yẹ pé ó ṣe dédé ó ṣe dọ́gbandọ́gba pẹ̀lú lànà àwọn sahaba ridwanullahi alaihim tó ṣe dédé tó ṣe dọ́gbandọ́gba pẹ̀lú lànà nabi sallallahu alaihi wasallam tí gbígbà ta bá tó wà nírú bíbáyì òun la tó wà nínú àlà tó wà alẹ́jáàdà la tó wà lórí ìlànà tó dáa tọ́lọ̀bà lè jáfẹ́ kárìn wallahi tí bá ṣe pásíkò ti lọ ní ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala kan bẹ tán pè ní nínú tíra tán pè ní aljawabu sahih aljawabu sahih ní mujallad alákọ̀ọ́kọ́ page 14 now page 41 ní mujallad alákọ̀ọ́kọ́ page 41 nínú aljawabu sahih tó ti sàlàyé fún wa mo ti jọ́nà ya kamari lana wọn sahaba bó ti jọ́nà ya kamari lana salafu salih láwọn agbọ́nrin láwọn àlámàrí kan tó jẹ́ sí pé òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ súnnà wọ́n ká àwọn àlámàrí ẹ̀kọ́ lọ́wọ́ kọ́sà lọ́wọ́ alaikum salam warahmatullahi wabarakatuh tó bá dijọ́ mẹ́jọ inshallah a máa tẹ̀síwájú lórí Thank you. Naam. Bẹ́ẹ̀ni. Àwọn mìíràn ń lọ wá pọ̀ sí ọ̀rẹ́ ìlànà àti Naam. Ìdájọ́ wa bèèrè ní pé bàtà sọ̀rọ̀ nípa pé àwọn kan tó yẹ sí pé wọ́n ń gbìyànjú àti máa fa àwọn mùsùlùmí tó ti sọnù padà pẹ̀lú ìdásà látúlẹ̀ àti ìlú àtijó tó wọ́n fi ń fà wọ́n padà sínú Islam so wọ́n ní tàbá ní nǹkan yóò dá ìlànà tí wọ́n fi ń fà wọ́n padà yẹn ìlànà tí ò dá ni so wọ́n ní kí wá ní ìgbìyànjú táwa fẹ́ ṣe láti fa àwọn èèyàn padà ọ̀nà wo la fẹ́ gbà fà wọ́n padà so ọ̀nà wo ni àlàyé ẹ̀sìn ti fẹ́ dọ́dọ̀ wọn torí ta bá wobí tàwà yí a rí pé àwọn tàwà bí akéré púpọ̀ ló ń kà sí àwọn mùsùlùmí sí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ta fẹ́ pè padà sórí ìlànà ọ̀nà wo la fẹ́ gbà pè wọ́n naam ọ̀nà ta fẹ́ gbà pè wọ́n òun náà ni pé ká gbìyànjú gbogbo àwọn mọ́sálásí wa bá ṣe ní àwọn mọ́sálásí wa yìí àtàwọn ayé ibi tí ó ń kálukú ti láǹfààní àti máa báwọn èèyàn sọ̀rọ̀ ọjọ́ orí rédíò ní o ọjẹ́ ládùúgbò ní o ọjẹ́ wá sí ìta gbangba ní o ọjẹ́ ti mọ́sálásí báyìí ní o ká gbìyànjú ká máa sàlàyé ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ ẹni ìsáájú bá ṣe rìn ká máa sàlàyé ẹ̀ fún wọn ká máa sí dáwà ṣẹ̀rí dáwà yìí ọmọ níbi nìkan àwákà láǹfààní àti jòkó sí bí ní àìmẹ́yí àwọn àyè míì náà bẹ́ẹ̀ táwọn àfáà súnnà wà tàbí ń sàlàyé dáwà sàlàfíyà báyìí àti lórí rédíò ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní ṣẹwárí nǹkan ẹgẹ́ yóò àbáyé sàlàyé láti bí kéèkèé ló ti máa ń bẹ̀rẹ̀

au istanqa'ahu kódà èyàn bá máa rò pé nǹkan yìí wúwo púpọ̀ àbẹ́yàn rò pé àkíní ah, yóò lọ́ra kágbà wípé wàláhí ta nri ojú wa ló ti ń rí bẹ́ẹ̀ nǹkan yọ ìyá pẹ̀lú ọba nítorí wípé a ti ráwọn tí nri rìn làmẹ̀yẹ sáájú tọ́nàọba àníkẹ́ ládẹ̀ fún wọn ní nàtíjà Fàríkì sọ́rọ̀ tí wà fẹ́. Ṣé ká sàlàyé ojú ọ̀nà yà rí? Láàmì. Àlàyé ojú ọ̀nà yẹn tàbẹ́ká mẹ́rin òun náà ni mo sàlàyé pé Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sàlàyé ẹ̀ nínú al-Jawabu Sahih ní mujallad alákọ̀ọ́kọ́ page 41 tí mo sọ ẹ̀ wọ́n ni àwọn ahlu sunnah wal jama'a yalzamuna gharza as-sahaba fi masail al-iman wal àwọn ahlu jama'a ta ní kama rẹ̀ jù ọ̀nà wáyé yalzamuna gharza as-sahaba in tí àwọn ma ń dún ní má in tán gbámú o ní nǹkan táwọn sọ̀hábà gbìn nǹkan táwọn sọ̀hábà fi lọ́lẹ̀ òun wọ́n gbámú fi masáìlì ìmáni wal kúfù níbi àwọn alámàrí ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú al-iman àti di mùsùlùmí àti nǹkan tó yàn islam ààrí máa jẹ́ni tí ó máa rìnrìn àwọn kọwàrí àtàwọn mọ̀rjíà níbi ọ̀rọ̀ masáìlì ìmáni wal kúfù a máa kí náà tó ní al-iman

ojú ọ̀nà àwọn sọ̀hábà tí wọ́n táwọn sáràfù mọ́ ń gbámú ni pé a sọ́ra wa a ní máa ta àwọn ẹ̀jẹ̀ tí Ọlọ́run bá àdékẹ́ láti sọ kúrò níbi títà alẹ̀ pẹ̀lú iman àwọn ẹ̀jẹ̀ tó yẹ pé iman ni Ọlọ́run bá fi sọ wọn pé àwọn ẹ̀jẹ̀ yìí mùmìnì ni wọ́n àwọn tó ní ni wọ́n nítorí iman ti ń bẹ lára wọn ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ̀ wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń pa àwọn èèyàn káàkiri láyé lónìí lórúkọ Islam tó mọ́ pa mùsùlùmí kìí ṣe manhajjú alù ìyẹn ni pé gbogbo àwọn boko haram àtàwọn tí wọ́n rìn lórí ìlànà wọn àwọn yìí wọ́n sọ ẹ̀jẹ̀ tí Ọlọ́run bá ní kẹlá sọ pẹ̀lú iman wọ́n sọ wọ́n rí ojú ọ̀nà àwọn sọ̀hábà ní àwọn ọmọ rẹ̀ ẹjọ́ ní وينهون عن المنكر وما نجون والصحابة في الأمر بالمعروف والنهي عن المنكر نبي ما قوية لا سدادا أتما قبا جفاوية ojú ojú ọ̀nà táwọn sọ̀hábà máa rìn ojú ọ̀nà ìwọ́n máa rìn ẹjọ́ ọ̀nà táwọn bákanáà wọ́n máa rìn ojú ọ̀nà wọn sọ̀hábà fil jihadi fi sabilillah talaban wa daf'an ojú ọ̀nà wọ́n láwọn sọ̀hábà máa fi ń ṣe jihadi sójú ọ̀nà lọ́wọ́ ba talaban jihad wípé afẹ́ lọ afẹ́ lọ báwọn tàjà ni wọ́n gbógun ti wọ́n wọ́n gbógun ti wá afẹ́ lọ báwọn jà nítorí àti lọ fẹ̀sẹ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ni wà dáfàán àti pàfẹ́ fi dáàbò bóra wa ni ọ̀nà méjì jihad pẹ́ sí ni ojú ọ̀nà àwọn sọ̀hábà wọ́n máa rẹ̀ khilafan iná fi yàtọ̀ sí àwọn al-ikhwanul muslimun àwọn ikhwan muslimun wọ́n rí ojú ọ̀nà àwọn sahaba fil jihad fi sabilillah talaban wa daf'an ó ní wàhálà fẹ́ ìṣẹ̀lẹ̀ lágbàáyé lónìí ẹ máa gbọ́ tán pa wọn kan ní ISIS àbẹ́ẹ̀kọ́ ni kìí ṣe ojú ọ̀nà àwọn sahaba náà rìn níbi jihad ẹ máa gbọ́ tán pa wọn kan ní al-Qaida kìí ṣe ojú ọ̀nà àwọn sahaba náà rìn nípa al-jihad ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn ẹ ma gbọ́ tán pàwọn kan ní tán pàwọn kan ní tán àwọn ọkọ̀ báyẹ̀ nínú àwọn tán dá àgbáyé rú lónìí àwọn Ikhwanul Muslimun ní ẹ rí jọ́nà àwọn sọ̀hábà níbi kíni níbi al fi sabilillah ajẹni tí ó máa rí ojú ọ̀nà àwọn sọ̀hábà níbi àwọn alámàrí tó kú náà ọjọ́ ti lọ gan ẹjọ́ ìjọba ní sí inṣáàlá mú tí ní máa padà máa sàlàyé ìyẹn ní ìjọ mẹ́jọ pẹ̀lú gọlọ́ọ̀bá so nítorí àsìkò wà ilá ó lè kúrí alámàrí bí mẹ́rin tí sẹ́kùn Islam ibùn tèmí àkà wípé àwọn sẹ́lẹ̀fù máa ń rí ojú ọ̀nà táwọn sọ̀hábà gbìn níbi àwọn alámàrí ẹ̀ kò yí bá ní so inú ẹ̀ ni al-imamatu wal kò yí bá ní nínú ẹ̀ òun ni kí ni òun náà ni al-wala àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ inshallah tápàdà mọ́ka so abẹ́lọ́wọ́ bá líkẹ́lá kọ́lọ̀ kó sàmì kọkawa kọ́lọ̀ bá líkẹ́lá kó fi wá rìnlẹ̀ lójú ọ̀nà àwọn sálàfù sọ́lẹ̀ wala la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu